gbogbo ọmọ nàìjíríà lọkùnrin lóbìnrin lọmọdé àtàgbà ẹ ṣé ẹ kú àdúró tì mí gbogbo ẹ̀yin abiyamọ ayé ẹ̀yin òjìká tí ò jẹ́ kẹ́rù ò gbọ ẹ ṣé mo dúpẹ́ lọ́wọ́ yín o ẹ kú mi ẹ ṣé mo dúpẹ́ gbogbo nǹkan tó ń jà rànràn ní ìgboro pàápàá jùlọ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ lórí èmi àtọ̀rọ̀ Wàsíù Àyìndé òun ni mo torí ẹ̀ wá láti last week ni wọ́n ti ni wọ́n ti àtàkì mi káàkiri kí gbogbo ọmọ nàìjíríà kó gbà mí kalẹ̀ mi ò lè mi ò lè sùn mi ò lè wo mọ́ àwọn ọ̀nà nọ́mbà òun ni mo ni mo rí tí wọ́n tí wọ́n fi ń pè mí wọ́n ti àtàkì mi lẹ́ẹ̀mejì wọ́n ti bà fóònù mi jẹ́ mo wá ń fàsìkò yí bẹ̀ gbogbo ọmọ nàìjíríà kẹ́ ẹ gbà mí lọ́wọ́ Wasiu Ayinde o ẹ̀mí mi ò ṣèfù o ìkókó ò gbọ́dọ̀ sọmọ mi ìkókó ò gbọ́dọ̀ ṣèyàwó mi o kẹ́ ẹ gbà mí gbogbo ìlú ọ̀rọ̀ tí mo dẹ̀ sọ tó bá jẹ́ pé mo bá parọ́ mọ́ inú oṣù tá a wà yìí ọlá inú àwẹ̀ tá a wà yìí òun ni mo fi ṣe ẹ̀rí pé tí mo bá parọ́ mọ́ ó kù mí okọ̀ ọlọ́run bá o àyè àdájú tó sùn èmi pẹ̀lú ẹ̀kọ́ kó dáa tó bá pé mo bá parọ́ mọ́ ni gbogbo nǹkan tí mò ń sọ mo mọ ohun tí mò ń sọ o mi ò parọ́ mọ́ ohun tó lóhun náà ṣe kí ni ó lẹ́lẹ́dàá ẹ̀ níwọ̀n ò jẹ́ sinmi mọ́ kọ́ọ̀lù oríṣiríṣi ni mò ń gbà wọ́n ti àtàkì mi lẹ́ẹ̀mejì o ẹ má gbogbo ọmọ nàìjíríà mo fi títóbi ọlọ́run bá bẹ̀ yìí ẹ má jọ ọ̀rọ̀ mi ó dàbí ọ̀rọ̀ Mohbad o bí mo bá dákẹ́ tí mi ò sọ̀rọ̀ ẹni mi ò sọ̀rọ̀ o wọ́n ní kí n fò kí n nìṣó ẹ gbà mí gbogbo ọ̀rọ̀ tó jẹ́ ẹ ẹ ẹ ní sọ ó kù ní ọkọ lọ́rọ̀ bá gbogbo ẹ̀ tẹ̀tẹ̀lé lẹ́yìn gbogbo nǹkan tó fojú mi rí láti iye ọdún tí mo ti dẹ́yìn ẹ̀ gbogbo ẹ̀ lójú ní ọmọ àrọ́mọdọ́mọ yín ló máa rí àdàbí tí mo bá ṣe kíni tí mo bá parọ́ ọmọ lókù ṣé ẹ torí pé mi ò lówó lọ́wọ́ ẹ torí pé mi ò léèyàn ṣé kí n panu mọ́ ni èèyàn ṣe ohun tí ò dáa fún mi láti ìgbà tí mo ti kúrò ní twenty twenty two wàhálà tó ṣẹlẹ̀ jẹ́jẹ́ mi ni mò ń lọ láti ìgbà yẹn lẹ́yìn ìgbà inú láti 2022. twenty two wọ́n ti lọ gbé Ayọ̀ Jamiu jáde ní London so two hours ló ṣe fún mi láì gbé láì fà láì báyàwó Wasiu Ayinde sùn láì jí lówó gbé bàbá dẹ̀ lọ sóde ohun tó bá wù ló ń kó lé wa lọ́wọ́ gbogbo èyí tẹ̀ ń sọ̀rọ̀ tẹ̀ ló ń fún wa lọ́wọ́ oṣù ó ṣe bó ń ṣe àwo inú oṣù Ramadan la wà yìí ẹ̀bá ẹ̀bá bẹ̀rù Ọlọ́run ọba kí ìdájọ́ Ọlọ́run ọba kó má sọ̀kalẹ̀ lẹ́yìn lórí ẹ bá bẹ̀rù ọlọ́run ọba ẹ torí mísìkì tẹ̀ ń gbọ́ torí pé mísìkì yẹn ti ṣe kí ni ó ti rúgbò yín lójú oògùn ẹ ti mú yín ẹ rọ́dọ̀dọ̀ ọ̀rọ̀ ńlẹ̀ ẹ̀ sọ tí mo bá parọ́ mọ́ kẹ́lẹ́ bẹ́ẹ̀ kó fìyà jẹ mí. bàbá o àyàgbẹ́mí tó da èmi pẹ̀lú ẹ̀kọ́ rẹ o igi ajé amúnijẹ́ bíi tẹ́nìkò òde rí amúnijẹ́ wọn ẹni tó láhùn. òun rèé òun ló pa èmi pẹ̀lú ẹ̀pọ̀ tí mo bá parọ́ mọ́ kí àyàngálù yìí kó ṣèdájọ́ láàrin èmi pẹ̀lú ẹ̀ eléyìí tó ń ṣe yẹn ò sọ̀rọ̀ damage control ló ń wá káàkiri òun gbọ́ ti mọ̀ pé nǹkan tóun ṣe ò dáa ó wá fẹ́ máa pàṣẹ lẹ́gbẹ̀ẹ́ ó lè jẹ́ tó bá gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo parọ́ ẹni èyí tó ń ṣe yẹn kò ní mímì jẹ́ kó pè mo sọ lẹ́yìn tí n bá sọ lójú ẹ kò ẹgbọ́mọdé tó mi láyé yóò sí kí ló dé tẹ̀sí nípa ẹ̀mí mi káàkiri gbogbo ọmọ nàìjíríà gbà mí ẹ gbà mí má jẹ́ kú o tí nǹkan kan bá ṣe mí wàásù àìdẹ́nìkẹ́ lọ mú o tí nǹkan kan bá ṣọmọ mi wàásù àìdẹ́nìkẹ́ lọ mú gbogbo ìtẹ̀lẹ̀ ń dá mi lẹ́jọ́ ìtàlẹ̀ ń wò ẹ̀ nínú ilé ibẹ̀ ni mo wà o ẹ̀yin tí a sọ̀rọ̀ pé mo lọ ẹ̀ kí ló dé tí mo tún padà wá mo lọ thirty two years ibi tí wọ́n kọ orúkọ oníkálukú sí iṣẹ́ tí wọ́n gbélé lórí bí wọn ò bá gbọ́ ọwọ́ kúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yọ ọdún ológun tó ń padà bọ̀ ni tí mo bá parọ́ mọ́ ọkù mi ó kọ lọ́wọ́ bá gbogbo ẹ̀yin adájọ́ ayé tẹ torí pé mi ò lówó mi ò lé èèyàn ẹ wá fẹ́ silent mi ẹni gbẹnu dákẹ́ èmi ò ní dákẹ́ tí mo bá kú wàásù àìdè ló pa mí o bí nǹkan bá ṣọmọ mi wàásù àìdè ló pa mí o gbogbo àbáyé ẹgbàmí kalẹ̀ ẹgbàmí mí o. ẹ má kú o blood soccer ni ọmọkùnrin yìí ọ̀pọ̀lọpọ̀ yíyé ẹ̀dẹ̀ mọ́rú èèyàn tó òdòdó ní sọ gbogbo òdòdó sọ ọkùnrin yóò kọ́ lọ́wọ́ bá ló máa lé lórí àti àwọn ọmọ yín àdàbí sọ tó mo ọmọ lókù yóò ni ṣe ni mò ń lọ wọnú lé mi wá ẹwà rìkọ́dù lébi ilẹ̀ tó ń bẹ lẹ́bi ọ̀dọ̀ mi mọ́tò onímọ́tò tí wọ́n ti tí wọ́n gbé kalẹ̀ tí wọ́n wá túnṣe lọ́dọ̀ àwọn mẹkáníìkì ẹ lọ ya fọ́tò onímọ́tò onímọ́tò ẹlẹ́ mọ́lé mi ẹni mọ́tò tó rà fún mi lélẹ́yìí ilé tó kọ́ fún mi lélẹ́yìí èmi ò kọ́lé kọ́ lẹ́yìn ìwàsó àyìnbé o